ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته ada orang yang Allah atau raja yang ada orang sallallahu alaihi wa sallam jika ada yang Allah wa ibadah Allah جميع إن شاء الله تعالى أول من يصير عمدة الأحكام الدنيا القادمة والشيخ الشيخ ابن عباس من من باب ọ̀rọ̀ sókè àti ọ̀rọ̀. Ayẹ́kọ̀ọ́ ní èrò tó fi ṣe wájú láyé àjọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ àjọ nígbà tó fi ó fi ọdún tó sí agbára ní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ tó lọ́wọ́ nígbà tó lọ́wọ́ ìrọ̀lẹ́ àkọ́kọ́ tó fi rọ́rọ́ orílẹ̀-èdè bá ti ṣe ìjọba nígbà tó ń gbé ìlú ìpínlẹ̀ ní àkókò tí wọ́n ń gbé ilé orílẹ̀-èdè nígbà tó ń gbé ní òṣùpọ̀ báwo lè pọ̀ ẹ̀yẹ káàdì fáwọn tó ti ra ọba bá fẹ́ kí o àlẹ́ kágbóró ló jẹ ìpè ọlọ́run wà ágbóró ló kọ́ ọ̀rẹ́ wọn àwọn òṣèlú gbogbo lọ́ba ló ọ̀rọ̀ ìṣòro láti wọ́n ti rí ká máa gba ọ̀nà lọ́wọ́ ara wa táwọn sí àṣúrọ̀ àbí ìmọ̀ṣúrọ̀ àlùmọ̀ṣúrọ̀ lábàmọ̀ ọ̀rọ̀ ìdí ìdá ní ojú bá lọ́dún tẹ̀ sí ìgbà wá ní ẹkọ́ tó ìgbà wá yóò fi ní ẹkọ́ ní ojú bá lọ́dún tẹ̀ sí ìgbà wá yà á fi àwọn ọ̀hánà rẹ̀ lọ́dún ẹ̀sùn tàbí lọ́dún. mọ̀ṣúrọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú tó ṣe wá láyé wọ́n á bẹ ayọ̀ ní sọ́dá tó lọ sí ìjà tó mẹ́ṣọ́rà lórí ìdílé ìlú láti rárá ẹ̀ tó wá lọ sí kọjá ìlànà tó ń ó tó wọ̀ ìpínlẹ̀ ìlú kájọ ìgbìmọ̀ náà láti ọ̀rọ̀. Ìwọ́n kì í ti pé abẹ́rẹ́ àbájá abẹ́rẹ́ ayọ̀. Mo fẹ́ dé arákùnrin kékeré lọ́dọ̀ àti ìwọ́dọ̀ ẹja sáré fún lọ́dọ̀ ọ̀làdúró lórí ìlú ìlú náà. Bàbá yẹn ló sọ àbá nǹkan tó sọ fún yẹn. Alẹ́ ìjọba ìṣe láti ìlú bá tó ká lóko bí ó tẹ́ mọ́ sí ilẹ̀ ìgbàgbé ọba nígbà ìgbàgbé òkèèrè orí káàlù gbogbo àwọ́gbà wọn ní ọ̀pọ̀ láti ṣe lọ sí àlébùjá ẹnu wa kò lórí ọ̀rọ̀ kẹta tuntun ká ìtẹ́síṣẹ́ ọ̀rọ̀ olùgbèsè náà lọ òṣìṣẹ́ àti òṣìṣẹ́ àti ẹ̀ka tí ó náà àlébi gbóló owó rẹ̀ pé ní àti tí ó jọ fún àwọn ọ̀sán ọlọ́run àwọn èèyàn orí àti ìṣọ́ra ọ̀làlọ́ ọ̀rọ̀ nígbà kódà wọ́n yẹ pé wọ́n ń táwọn ẹ̀rọ làbàlọ́ tọ́lọ̀ tọ́lọ̀ yẹ́ ìlú ẹ̀kọ́ àlejò ní ìgbà yẹn lọ́wọ́ pé ìlànà ìfẹsọ́nà nìkan náà yóò kọ́kọ́ mú wa ìfẹ́ fún tẹ́lẹ̀ tó lùkọ́ tó yẹ ká máa ṣe rẹ̀. Èkó wá ká dé. Ẹgbẹ́ ìfọwọ́bà tó ká sùn ẹ̀sùn náà bá rẹ̀ kẹ́kẹ́. Ìyẹn ti tẹ̀wọ̀n lọ́wọ́ ìlú pípa tẹ̀lé láti àwọn ọ̀nà ìṣọ́ra. Lẹ́yìn ìgbà yìí ni àbúrò ìfẹ́ òun ló wá látà lójú oorun o lè pé ìtàn kan pé ìlú bá tó ń pè wá gbọ́ wá lọ sí fáwọn ìfà òṣìṣẹ́ sọlọ́lá àlùyọ àìsàn ìṣẹ̀lẹ̀ lórí wá pé inú àdúgbò wá pé ìtọ́nà òṣèkà lọ sí wá lọ láti láàrú kọ̀ọ̀kọ̀ ní ìyá àná òkú àti àdéhùn ìṣàkóso olùkọ́ tó ń wọ́n tó ń bẹ̀rẹ̀ ìyẹn ló fata nínú ìròyìn ẹni tí ó máa pèrún ẹni kó jẹ́ olówó òkè ẹ̀kọ́ ní àwọn ìṣẹ́ tá ń lò yìí òun náà sáfọ̀ kọ́kọ́ sí yẹn ẹni Abdullahi Zayd ń soro yìí fún anábà Muhammad sallallahu alayhi wa sallam bí ni Umaru látàpá ètò orí yìí ó dùn mọ́hun nínú ètò náà yóò ṣe dédé ní abúlá lòfẹ́ ìdórí bàbá wa gbọ́ pé ẹnì ẹbí tó ṣíwájú òun débẹ̀ inú mọ́rù tó dùn àjẹ́ pé ìfẹ́ ìlọ́lọ́run kẹta ṣe asọ́fúnra náà pé tá a bá rí nǹkan lójú oorun lénìí tí ó sákọọ́lẹ̀ fún kò dòfin fáwa o torí kò sẹ́ni táwọn lọ gbé bá tí ó fi kíni tí ó àpúrúfù ẹ̀ báyẹ̀ tó ṣe ìtọ́nù lèyẹn rí nǹkan kọ kúkọ bó ṣe wà lọ́la àwọn oníkọ̀ lọ́kọ̀ pé ṣé lágbájá orí kúlé kan ló tó àlejò ìpínlẹ̀ àlẹ́ àtàwọn afáàgbẹ́ nǹkan sọ̀rọ̀ nínú ìpínlẹ̀ àwọn ẹgbẹ́ pé aláwùjọ àìsí ṣe ìpinnu ní ẹ̀sìn náà wà bẹ orí níbo lọ níbo ṣe àwọn iṣẹ́ ìwà rẹ̀ níbo. àdéhùn ìpìlẹ̀ bá fi mọ́ ọ̀rọ̀ bàbá ti sọ lọ́wọ́ tó bá yẹ kí àìsàn ètò tuntun eré ìtọ́jú tó ṣe fún mi ọmọ tí mo wíkì rí dáadáa ọ̀gbẹ́ni ò jẹ́ tuntun náà ó wà fẹ́lẹ́ ìmọ̀ ẹgbẹ́ pé tí o ti ti fẹ́ẹ́ sí òní jẹ́ olókùnfẹ́ sáàlọ̀ tó bá tó ṣàlàyé àgẹ́rù àbáwọ̀ ìjọba tó wà ọ̀rọ̀ bá wà ní wà á lò àjọṣe rẹ̀ tó ní ìrò tó pè ní ìrò jẹ́ ṣe àrùn ìlànà tó ní àṣàwà nínú ìkọta ló jẹ́ àmì ìròyìn àmì ìròyìn láti ìrò tó pè ìrò àbáwọ̀ gbogbo ti àwọn sáńdẹ́gbà wọn kò ìkan nínú àwọn ọmọ onísìlọ̀ méjì ó kọ́ nínú pépà kan pé àlejò ìdájú ìyẹ́ká kẹ́kọ̀ọ́ máa tó sókè ìlú tó tẹ̀sí fún un. Sọ̀tàlùbà ìkan náà lọ́wọ́ kọ́ nínú pépà kan. Gbogbo ẹgbẹ́ rọ́ọ̀tù tó ní ní pépà kan tó bàbá ìjọba ẹ̀dá nìyà ó ní tiẹ̀ bá lórí gbogbo. Ṣé ẹgbẹ́ yìí bá dúró bàbá ìjà tó pé ìkẹyìn wà tó bá máa tà á wọ̀ tó kàn sí lórí ẹ̀dúró ẹ̀fún rẹ̀ bí ẹni máa ń kẹ̀ owó lórí tó bá ń pè ó àgbà àyè ìdáàbò sáré máa dé lọ́wọ́ sí sáàkọ̀ máa dé lọ́wọ́ sí sáàkọ̀ máa ń pè ó kí wọn ní kẹ́kọ̀ọ́ tó ti lù ẹ̀kọ́ olórúkọ inú àwọn nǹkan àti àwọn ìlú. حديث على كفر الخيرات أنا بن مالك بن رضي الله على عنه قال أنا كنت رسول الله رفع بلاد العشر رجل رجل رجل وقال يقع بلاد العشر أنا بن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 kó lè ṣe ìfọ́nmọ̀ ní ẹ̀yọ̀ kan. Apàdùlá ìlànà ó kéwò akọ̀tọ́kọ̀lù tí ìrọ̀lókè rẹ̀ jẹ́ méjì méjì. Bákan náà, nígbà tí ó bá ní ìfọ́nmọ̀ ní oṣù rẹ̀ kọ̀ọ̀kan. Àdéhùn yìí wà lọ́wọ́ ọ̀rẹ́ ìjọba كتاب الاعمال فكر الله المسلم كتاب الصلاه الامام البخاري بن مسلم بن عبد الله بن من يحدثكم عن بيت المسلم ومن يشرع في وقت المسلم كوكب المسلم على طالب ويا رأس القوم إنما تعلم الله أكبر الله

الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله Nah, ìrọ̀lẹ́ àwọn àti kí ni ìdájọ́ rẹ̀ fún? Sọ́ba bí a pẹ́ ìrọ̀kúpè kí ni ìdájọ́ rẹ̀ fẹ́? Sọ́ba bí a pẹ́ ìrọ̀kúpè kí ni ìdájọ́ rẹ̀ fẹ́? àwọn ọ̀pọ̀lẹ́sì tó ní àpapọ̀ ní pé kí ni ìdájọ́ ọ̀rọ̀ àwọn ìjọba tó ní wájibù wájibù dandan ní ṣùgbọ́n wájibù ní aláìsí fáyà dandan tó ní tó ní nígbà tó ní wájibù aláìsí fáyà ní ẹgbẹ́ pẹ̀lú pàrọ̀ ìfìfáyà tó a bá ti wá wọn tó ti ṣe é sápapọ̀ alẹ́ ìgbà mi lókè tó sábà lókè. ẹ bá tó lọ sí láti fún ẹni kejì lórí dé olóòtú tó ẹni kejì lórí dé olóòtú. wọ́n ní nǹkan ẹgbẹ́ bá bá ṣe àdẹ̀lẹ́sẹ̀ ìtọ́ ẹgbẹ́ bá bá tó ń lẹ̀ yàtọ̀ ìyá bá àkókò ẹni níjà apá kan nínú àwọn ọmọ ọmọ àbáwọsọ àtúnyà ẹni káàpọ̀ ìlú láti pọ̀mọ̀ ẹ̀rẹ̀ lórí títò bàbá tó ń pèsè ẹ̀sùn pọ̀mọ̀ àìsíkẹ́ tó wó bá dé àmà tó ń bẹ́ ẹlẹ́sẹ̀ gbogbo wa kí ni ní ẹ̀sìn ẹ̀sìn wọn

sọ ọdún tí sọ́nà ti sábà dé lò wọn ẹ̀tọ́ wa bẹ́ẹ̀ nípa ẹ̀tọ́ padà tó wọn. tí o bá ti yára tó o pa ní àpérò láti ká àkókò kẹ́ni kan yá tó wọn láàrin yìí. ẹni ẹni bá lè pa wọn láti kẹ́kọ̀ọ́ ìlú. àdìpé dẹ̀dẹ̀ àdìpé wa lọ kọ́ àdìpé wa lọ sí. nínú ẹ̀rí tí wọ́n tún gbóná lọ́wọ́ ẹni ìdí àná ẹgbẹ́ tó ní àwọn ẹ̀wà ẹ̀wà láàmú tó kojú ẹ̀lẹ́ kẹfà ní mọ́tíwájú tí ẹgbẹ́ tó lé bájá rẹ̀ ní àgbọ̀ mọ́tò tó bẹ̀rẹ̀. wọ́n ní àlẹ́tì ìkọ́ta máa ń kàràkàrà ìdí ẹgbẹ́ tó ní ọba ṣe àákòmù dá àbàdà nítorí ẹ̀ àdìgbẹ́ tó ní kò bá dé dandan ní kò ní tó tẹ́lẹ̀ ó mọ̀ ọ́ táwọn ìjà mọ́lẹ́lẹ́ ẹ̀rí àwọn tó lérò rẹ̀ fi dẹ́dẹ́ fọ́kùnrin àwọn ọ̀rọ̀ anẹ́tọ́lẹ̀ àwọn òmìnir agbóta àwọn mọ̀lìkí àwọn ṣàfihà apákan mọ̀lìkí àwọn ṣàfihà wọ́n mẹ́rin méjì wà kílẹ̀ rí àkọ́kọ́ ayọ̀ àyẹ̀kẹ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ òwe àtàwọn tó ń wá láti lóore àníbi wọn kọ́ ní instruction ẹ bá dé báyìí lọ́sí ẹ lọ́sí báyìí lọ́sí ọ̀rọ̀ ọmọdé rà níbi ìjọba ìjọba máa tí kò dáadáa pàtọ́lú àmọ́ ọ̀rọ̀ àìsàn wọn ní ọ̀lẹ̀ tẹ́tẹ́ ní ní kí ní bẹ́ẹ̀ láti ṣe ọ̀fẹ́ ilé lọ padà bẹ́ẹ̀ ní kẹ́ẹ̀ lọ sí o ó sọ fún ojú ṣe wọn tó ọ̀kẹ́ máa tó mẹlẹ́rì kan ẹ̀rẹ́ lẹ́ẹ̀kejì tó ń wá ẹ̀rẹ́ wọn láti lẹ́kọ̀ọ́ náà wá àbàwọn ìbàwọn ẹni tá a ti lé bá wọn jà àyíká wọn lẹ́nu. ṣùgbọ́n ìlú dandan wọn náà wá pé ṣé dandan ló ní ṣubú ìjọ àti ìrònú ní méjì dandan ló lẹ́nu kọ̀ọ̀kan. ọkọ̀ ìlú ìgbà ayọ̀ orígun lọ gbọ́ àyè ní ìlànà ìfọdọ́ kápá ti pè manhaj àbí mọ́sílábù ìmọ̀mù àti hanifa àpamọ́ àṣàfẹ́ ìyàtọ̀ gbogbo tàbíyà lẹ́nu ọ̀ṣọ́ àwọn onípínlẹ̀ ní àpòlùkúté àti ìfọ́mọ̀ fúnà mùsùlùmí lẹ́nu ọ̀ṣọ́ kẹsí ìlú ní ẹ̀ka yìí mọ̀ àwọn ẹ̀rọ ẹ̀rí kẹsí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lẹ́yìn ẹ̀fẹ́ wọn àmì nàìjíríà pẹ̀lú àlejò ليلة مزدلفة لم يقدم أني قبل الشفاعة أجي وتدشي ني على مزدلفة سبب كل عرفة مزدلفة لهم أن يقولوا على ذلك ما يشوف مزدلفة èyí ti máa ń gbé àtẹ̀sẹ̀ ìdíjáwó wọn lálẹ́ àníbà ọ̀sán náà kò ṣe òpèrú wà nílẹ̀ mọ́ àkọ́kọ́ pàpàpà ẹlọ́fẹ́ ti kọ́ mọ́ ní inú bàtí kálukú adé fúnbẹ̀ nípa láyé tẹ́ bá ẹnu rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ máa pé wọn bẹ́ẹ̀ láti àràpá ẹlòmíràn wá pé dẹ́kẹ̀ fi sẹ́yìn lẹ́nu ẹ̀rẹ̀ lọ pé kálukú máa pé wọn láyé tẹ́ à ń lè tẹ́ òkè tó wọn ní káyí kọ́ ọ̀rọ̀ yẹn kí ó yẹ kó tó ń bẹ wọn náà. Ìgbà wo tó dé أنا أنا mi. أنا على الإسلام ابن تيمية أنا يبين كلمات ابن تيمية إذا وصلت لكني أن الطوارئ من القائلين بكليات الآباء يقولون تقول أني أتيت ìjẹ̀dẹ̀ mọ́sà áfíríkà أنا أنا ẹ̀kọ́ fún ní ìgbà أبو بكر أنا àgbègbè àgbègbè sáà nípa ilé ìdílé ẹja mọ́tò lọ ẹja máa fi hàn lọ́bẹ̀ kú ìlú àbàwọn àjà lórí ẹ̀ kí lọ́rọ̀ wọn wá tó ọ̀rọ̀ wọn jọ àwọn tó ní dandan tí wọ́n nẹ̀kú ọ̀nà wọn pé sábà àwọn tí wọ́n yé ṣe sáfílẹ̀ sáfílẹ̀ ló ń islam ní ìgbàgbé fún ọlọ́mọ náà òun wọn tó lórí pé èdè ìdílé rẹ̀ wọ́n ní yóò níjà àgbègbè tó lórí ọ̀rọ̀ wọn ṣe déédé pẹ̀lú ẹ̀fẹ́ ní dẹ́dẹ́ ní náà ìjọba kan kò fáwọn òní mọ̀ pé a kò tó tó. fàmìfà ọba aláàbùdá ẹ̀kọ́ ní gómìnà lọ́kùn. bàbá ní sábà wo nìbá tí àwọn ìgbà ń fà yìí nípa pé dẹ́dẹ́ kò dẹ́dẹ́ ọ̀rọ̀ wọn tó mọ́ra wọn. pé lábùrù ọgbọ́nà sí kájú káńdò lórí àtọ̀ sí ní gbọ́nà tó yàtọ̀ àkàní àkàní musa hapun ẹni tó dáa ní ṣùgbọ́n kò sí ìdẹ̀dẹ̀ ṣùgbọ́n ìkẹ́kẹ́kọ́ wọ́pọ̀ onípe sí ilé táwọn tó sílẹ̀ àti táwọn èèyàn kẹ́kọ́ kọ́ wọn ẹni fọ́nà òní wọn pẹ̀lú àdékèké kápá wọn. ilé ìlú àwọn. náà فذهب الإمام أحمد إلى جواز ما كل ما ورد من صفات الآثار والإقامة wọ́n ní àwọn ẹ̀rí tí wọ́n pa tó láti pẹ̀lú ó tó ní orí ti mélòó pé bó láti pẹ̀lú alimami ahmed ní gbogbo ẹ̀ náà láàlẹ́ lò wọ́n bá mẹ́rin ọ̀kan ọmọ ẹ̀kọ́ sí mí mọ́ bàtìmọ̀ lè sá àbáná bìlá wa wà bá أني أعطان بلاد دولو بوطمان خطر خطر خطر خطر جملة يكي دولو مي دولو كتير أربع تكبيرات الله أكبر من بلاد البين الحكومة الله أكبر الله أكبر من لي هذا ما الله أكبر الله أكبر كل غير أيوه ثم أربع تشهدات بين الرجال ذلك أشهد أن لا إله إلا الله ابن البر ابن أشهد أن لا إله إلا الله ابن البر أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله ثم أربع حي حي على حي على سامنتو ونوت جميل حي على الصلاة منه نقول حي على الصلاة حي على الصلاة حي على الصلاة منهم سنتنا ثم تكبيرتان لينا كبر بالليل الله أكبر الله أكبر ودي أسير فتي ثم يختمه بلا إله إلا الله يعقل لا إله إلا الله ìyẹn ń pè ní àgbáàmù ìbíláàmù orílẹ̀-èdè ẹni gbọ́dọ̀ àwọn ìfọwọ́ níbi ìwọ́n gbogbo tí fàtúwà náà ní àmọ́pẹ́ wọ́n àpò tí fàtúwà àbàkù hànàfíyà wà sàkàníyà wà jùmọ́ ìgbẹ́lẹ̀ hàn ẹnu wọn hànàfíyà ọ̀gbẹ́ni pé ní ìlànà ìmọ̀ àbù hànífà àwọn ìlànà ìmọ̀ ìṣàbí làwọn ń tọ̀ ẹ̀rí nítorí náà fọwọ́ tuntun wà jùmọ́ ìgbẹ́lẹ̀ hàn àtọ̀pọ̀lọpọ̀ àwọn àfá náà àádọ́bí ọ̀rọ̀ nàìjíríà ní àwọn sáàbí ìwà yìí ẹni wọ́n sáàbí bí hadith àkúlẹ̀bù zai ti sífàtù àzánà ìkọ́mọ́ gánà àti sífàtù ní àmẹ́lú àrùn lọ́ta mẹ́rin náà tó mọ́ pé yóò ní mẹ́ẹ̀dógún yìí òun náà جمع المسلمين في مواسم وغيره ولم يمكنه أحد أنا سيكون نجد أن يكون مسلمين أبايو وأنا أخذين تتطلع يقولوا لي كي أعضاء البلاد يقول يوسف في البلاد يدعي وغاب مالك الإمام مالك وأبو يوسف ترجع أبو يوسف òun ni ọmọ tó àjùmọ́ àbú àdìfà pẹ́kípẹ́kí subhanallah owó àti muhammadu muhammadu àtẹ̀yìnbáyé àti ìdásímọ́nà àbúrò àníkà ṣé bá ń pàṣẹ àtúntò ẹ̀rọ pé ìmọ̀ọ́mù lè lọ́ba rẹ̀ kí àtọ́sí mọ́ lọ́ba rẹ̀ náà báwọn mínísẹ̀ rí pẹ́lú mi tó bá gbé ọ̀rọ̀ mọ́tàbí lórí pé ìmọ̀ọ́mù àbúrò àníkà ẹ̀tọ́ súnmọ́ ìgbìmọ̀ méjì náà bọ́tọ́ bá wo gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn tí ìmọ̀ọ́mù àbúrò àníkà sọ́tọ̀ ẹni wọn tọ́ láti lẹ́tọ́ mẹ́jọ nínú ẹ̀rọ ìlú pípẹ́ ẹnu bàbá tó ṣẹlẹ̀ máa bàtà máa fáwọn ìlà tẹ́kíníà tẹ̀kìbíìrì àdáàmù ẹ̀rọ gbà pé ìrún bá ń pé aláwọ̀pọ̀ sáàpù bẹ̀rẹ̀ wọn mélòó méjì ẹ̀rọ tó bá ń gbà lóye ìrún púpọ̀ lọ́nà tó mélòó tó gbọ́dọ̀ lé wa jẹ́ ẹsọ bàtú sífà kejì ní ọlọ́ọ̀gbá tó lọ́wọ́ àdìmọ́ màámù ìgbà tó gbogbo ọ̀nà pé alẹ́ ìlú kó adé tòun la lè lò ṣùgbọ́n ìtàn fọwọ́ sí mi sani ìbí láàrin ọ̀nà mi ló wà lè bàtú tó ń kẹ́ bàtú pé ọ̀rọ̀ àwọn ọmọ ọmọ ọmọ bàbá tó yẹ kó tó kù àtàlà ọ̀làrà ìlà àdìmọ̀ lẹ́mọ̀ náà bàbá لك الله أكبر الله أكبر تقول الله أشهد أن لا إله إلا الله يدعو أنه المذهب الغير هو أنه مذهب الإمام مالك سنة غير الكفار أي يغير نعم المستدين ببعض الروايات حديث عبد الله بن زيد أن ابن يعني أكثر بن زيد قالوا قائلوا tàbí wọ́n ti kọ́ lé o wọ́n ní nínú ìwádà mi wà pé méjì ló ṣe alábàápọ̀ àìní tàwọn lẹ́nu ẹ̀ ọ̀gá báyìí àti màkúrọ̀ àti ohun tí àbúmọ̀ àkúrọ̀ pé àbúmọ̀ àkúrọ̀ ẹ̀ ló jẹ́ àkúrọ̀ ìlú mọ́kà àlẹ́mi kọ́ mọ́kà mọ́kà wàbí hadith anas àti àdéhùn anas pé ọmọ umm ìrọ̀bìlá tàbí ti sáńkà bá ìlú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nínú ẹ̀rí wọn ni pẹ́rọ́pàá bìlá bìlá tẹ kọ́mẹ́tì lókè ìlú méjì adókè ìlú náà ní àbáwọn bá aláwọ̀ bá bẹ̀rẹ̀ wà. Àná ẹlẹ́dẹ̀ àti ẹ̀lẹ́dẹ̀ torí pé nínú ẹ̀rí yẹn wọn àti pé má padì láàrín láàtẹ̀ kó ṣe ẹ̀kúrínù mẹ́rin tó wà pẹ̀lú tó lé méjì. Ẹ̀rù pé ẹ pé nínú wá ní lórí ẹ̀rí ìdánwò parí ó yẹ ká ní láàrín àìsàn lágbá ti parí ẹ̀kú lè dé lè lò tòbí ẹ̀gbọ́ ọ̀rẹ́ àtàrò tó ṣe ra wọn alimọ́tò pé oní mẹ́tàlá náà wà ẹ̀rù oní mẹ́tàlá wà yóò lé ẹ̀ka tó fi kú oní ti àbúrò àbúrò ọ̀rẹ́ fi hàn sàlàyé yẹn ẹ̀rù oní fẹ́lẹ́sìn tó fẹ́lẹ́sìn àbí fẹ́lẹ́sìn oní máa bá fẹ́ فالله أكبر الله أكبر الله أكبر الله أكبر mélòó mẹ́rin tó bá pé méjèèjì ń jáde pàápàá pé ó lè dùnà ìlànà àdébùkọ́ aṣáájú àlá ìlà àdébùkọ́ aṣáájú àlá ìṣúná àdébùkọ́ aṣáájú àlá ìṣúná àdébùkọ́. wọ́n sì tún wá gbóhùn padà pé aṣáájú àlá ìlà àdébùkọ́ wọn là ń pè ní kíni àtẹ̀jì kí lápẹ́ àyà ìfẹ́fẹ́ kẹrì dé nínú ìrún pípé nìyẹn káfí Allahu Akbar Allahu Akbar jákè ní ẹ̀rẹ̀ káwáṣá ashhadu an la ilaha illallah jẹjẹ lẹ́ẹ̀mejì ashhadu an la ilaha illallah jẹjẹ kálẹ̀ tó wá padà síbẹ̀ náà gbọ́dọ̀ mélòó wa ni àbáàlù máa jẹ́ báyìí fifteen ìkéjì ọba pẹ̀ náà ní ìlọ ṣùgbọ́n èyí tó wọ́n pọ̀ jù ó fi àbálòta àbálòta láti fi ọ̀rọ̀ pẹ̀lú kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣàdéhùn ṣàdéhùn sí àwọn àlàyé kan wà nínú àwọn ẹ̀kọ́ fẹ́ ní kọ́mẹ̀tì وجوب الحبال والإصابة وفي أبقى في ددني أغاني يقولون في ددني الإصابة أكثر من سرقة الحمل الصادق من النبي صلى الله عليه وسلم níbo la ti fún ọ̀rọ̀ dẹ́dẹ́ o ẹ̀rí pé a ní wọ́n pa bì láàmì láṣẹ àlébi pa láṣẹ tí ó ṣe ìrò pípé ní méjì méjì ó ti fọ́ ọmọ ní kí ẹ̀kan lórí bá bí wọ́n rọ pé dandan ní pé àlẹ́ mi pa láṣẹ. wọ́n ní kọ́lá mùsàlẹ̀ wọ́n wà kọ́lù mùsàlẹ̀ sọ ìfàtẹ́ ìpínlẹ̀ mùsàlẹ̀ wà lóṣìṣẹ́ ana máa gbé ọ̀rọ̀ irun àti kọ́mù ìyẹ̀wò dáadáa náà àfẹ́ẹ̀sì tó padà àrà ìsìnkú òun náà ní pé ìtẹ̀sí agbọ́dọ̀ sí i náà tàbá si sí ìwò káàdì wọ́n tó kọ́ bá fi bá ní àwọn aláṣẹ ẹ̀yẹ orí tó kó wá jáde pé ẹ̀sìn irú bá àbí irú kọ́mọ̀ ṣe ní kírun ní àbú àní òun bá ti kọ́mọ̀ àní òun àyọ̀ máa máa ló ní pẹ̀lẹ́ṣẹ̀ tó lọ wá mẹ́rin ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ fóònù nítorí àwọn ọmọ tí ó kú lẹ̀ mọ́ torí pé ìró pípé ó nípa tó wọ́n pé bákan náà ìbáwò sáfù àbáyé nínú tí akọ́lẹ́kọ́lọ́ àti ìdí ni afẹ́ káṣí òun pípé ní méjì méjì wà ìbáraẹ̀ ẹ̀kọ́ ọmọ láti sọ́mọ̀ ní ẹ̀ẹ̀kan yálà òjúbà mọ̀ ààrùn ìgbèsè fásitì ní àbá wàdí kọ́mọ̀ tó sáàbùtà ní ọkọ̀ islam wọ́n ní ṣíjá fún ìtìmọ̀ ní àbá alẹ́bí kọ́mọ̀ ẹni bá torí gbọ́mí pé ìkàbámọ́ àbá ìrùn pípẹ́ nígbà pé ìjẹ́ ọ̀rẹ́ yẹn yẹ kó wọ́n lójú ìkọ́mọ̀ lọ nìkan ní bí nìdá ìbáyé torí pé ẹni tí ó jí nìlá ń kó pè tó lè mọ́ tètè gbọ́ ẹjẹ́ kó jẹ́ ẹ̀mẹ́jọ ẹ̀mẹ́jì ẹ̀tọ́ wà ní arákùnrin ẹ̀rẹ́ wá ń pè ẹ̀pẹ́ dáadáa kó gbọ́ àbí ẹ̀tọ́ tó bá tilẹ̀ ìdájọ́ ìdájọ́ àbáàlù bẹ́ẹ̀ kú wọnú orúkọ àbí pẹ̀lú tó jìnà yẹ̀fẹ̀fẹ̀ nípa àkókò ẹni yàtọ̀ sí ti ìkọ́mọ̀ sálámù òǹkè sálámù kọ́mọ̀kò àìsàn ìjọba àwọn ìpẹ́ sálámù ẹnìkan lè dẹ́kun bẹ̀rẹ̀ sí ìṣòro àjọ fọ́ńsì kọ́mọ̀ níbi ìrọ̀lọ́ ẹni tó wá wá ní ẹ̀rẹ́ ní fi jẹ́ àǹfààní o pé púpọ̀ ìfẹ́fẹ́ wá àdìgbé òdúró bákan náà àdìmọ́rọ́ kù sáfìlà àbá mà á dá ẹ̀sẹ̀ ọ̀sẹ̀ àbá àti àwádì a ní sọ́gbà lérò pé káàkiri òun tó pé méjì méjì pé kò sí aláwọ̀ akọ́kọ́ àtúntò lọ sí àfihàn sáàtọ̀ nípa rẹ̀ onílára ìlà àríláwá fa iná ha gbà àtúntò tó fi àrílá tó kópa torí pé ẹ̀rí mi ti yọ òun kúrò mẹ́ ìlànà tó ọdún sí ìfún àní tó bá rí àrùn ṣe kaba wa tí ẹ̀rí kan jẹ́ ara sọ̀rọ̀ ọjọ́ ẹ̀rí mi ti máa ju àwọn ọ̀sẹ̀ kúrò mẹ́ ẹgbẹ́ ẹ̀rí yẹn tó jẹ́ náà ni pé ẹgbẹ́ gbogbo tó wà ń bẹ̀rẹ̀ o ẹ̀sùn mélòó mẹ́rin bákanáà bá ilá ìlànà tó máa ń parí oúnjẹ yọ alẹ́gbẹ̀rún yòókù tó kù ìlú òjò méjì. alùpùpù ọdún pẹ̀lú wítìrì ìkọ̀ ọ̀nà nà ádàtẹ̀kẹ̀ ọ̀sẹ̀yìn bákanáà ìpín gbàlérò pẹ̀lú káṣù ìkọ̀ ọmọ ní mélòó ẹyọ kan òun lọ bákan náà kọ́ ọdún kọ́ mọ́tò sọ̀lá méjì lòún lọ torí táwọn èèyàn gbọ́ yé láwùjọ níbo mi ní pé káwọn ṣe ọdún kọ́ mọ́tò sọ̀lá méjì lòún lọ bàbá ní sọ́dún kọ́ mọ́tò sọ̀lá méjì kan bàbá jẹ́ ẹni tó lẹ́nu bẹ̀ láti lè rí ọ̀nà kí ẹ̀kú káàkiri ẹ̀dá tó wọ́n dínú ẹ̀tọ́ òun yẹn ẹ bá tó dínú ọdún kọ́ mọ́tò sọ̀lá méjì lòún ẹ̀rí ìdájẹ́ tó yí gan táwọn àbámu sọ pé alẹ́ rí pé wọ́n ṣe ìfọ́mọ̀ lọ sí pẹ̀lú ìlàkùn ní ìfọ́mọ̀ pé alẹ́kùn lè gbé méjì méjì ṣùgbọ́n àwọn alẹ́ rí kẹ̀kẹ́ mi kẹ́kẹ́ kọ́ ní kọ́ láti sọ̀rọ̀ kó jẹ́ yọ̀kan. àyẹ̀fẹ́ ní ìjọba rẹ̀ tó ṣe àtúntàkù tó bá jẹ́ sáà ní ìjọba tó ṣe. ṣùgbọ́n àwọn alẹ́ ọkọ̀ wọn àbúrò agbada ẹkú mọ́sálásí àlùwàlá yìí já ní àlùwàlá àti òkúkú já kọ́ni kọ́ wọ́n ti sọ láti ẹ̀yọ̀ kẹ́ni wọ́n débi ní wọ́n ti ní wọ́n ti sọ kéde wọ́n ti sọ bẹ́ẹ̀. àwọn àrùn náà kò bá àṣù. àlùmọ́nì mi pé àwọn sífà bá ti máa ń tó pé o kó wá bí ọ̀nà bíi mẹ́ta àbí ìkọ́ máa ń kọ́ wá bí ọ̀nà bíi ìtòkọ́ máa ń dùn òní ẹ̀sìn ti ní pẹ́lẹ̀ ẹni kó dé ọkọ̀ ṣùgbọ́n nígbà ní alẹ́ òní ẹ̀bí bí olóró pé lásìkò ọmọ ẹ̀sìn gbé èsì náà àdéhùn tí ó tẹ̀lé ni àdéhùn àbí yòháìfà àbí yòháìfà yìí wọn lórúkọ wọn ni wàá fún àbùdá àbùwá قل قال أتيت النبي صلى الله عليه وسلم قل مواظبة نجوكم مواظبة نجوكم فهو كوبا من أدب أنا بيقول هذا كذا ما في كذي كله ليه ليه ليه ما بيشي àwọn ọdẹ wa ti ṣe ẹ̀fáwọn òní sánúkì bíi ìwà ìgbà àwọn ọdẹ ti ṣe kọ́ wọ́n kú ní ọ̀sẹ̀lá yìí wá ní fàkàrà jáde láti wà ló ó ní kí láti wá mú àbúkù jáde kí láti wà ló omi àlùwàlá wùdúkù làlùwàlá wàdúkù ní omi àlùwàlá ó ní ìlànà àdówó àdúgbò jáde omi àgbàlá ìjẹta ní tètè fàmílì ní ẹ̀rẹ́ wà ní èrè nígbàtà gbóòmù yìí dé ẹni tí ó rárá ọwọ́ bùtá àtẹ́sí òrí ìgbẹ́ pé ara ẹni tó kù yẹn ló ń fara omi ilé wà kékeré ó lè bà dára òun náà omi ti ta ní òkú lánàá ìgbẹ́ lọ́wọ́ àtàlàyé ìdílé ìṣẹ̀lẹ̀. nípa fóòwò ní ìdájọ́ káàkiri kan wà lùbákà ìwéra ní ti wà lù. olómi tí ànẹ́bí lọ́kùn àtàlẹ́ ìbùkára àwọn tó ìgbé pípa ní ẹ̀mí kan lórí ẹ̀mí ọ̀gbà. fàkàlà jáde sí ìbàkúta náà ó láti ní ẹwà jáde wà ní ìkú lágún àmọ́ àtúntò wọn wahab bin abdullah nígbà tí ẹ sọ̀rọ̀ yìí fáwọn tó ń sọ ó ní nígbà tó ń wo gbogbo àtẹ́rù tó ti sàn mọ́lẹ̀ mo ti jáde sí wọn jọ náà ẹ̀fọ́ àtúnhábà wọn wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n mọ̀ sí sí ẹ̀ kí tó tẹ̀lẹ̀ tí wọ́n mọ̀ káwọ́ mo ti kí wọn ẹ̀fọ́ àti ti jáde ojú wo ní ojú báyìí tó lé wà lára ìgbà tí wọn lè sọ̀rọ̀ yìí fáwọn èèyàn nígbà pé kí tó tẹ̀lẹ̀ ẹjọ́ tó kọ́ lára ẹ̀yẹ̀ wọ́n ti wo gbogbo ẹ̀sẹ̀ ní jọ náà

kàtó lọ́wọ́ ọ̀rọ̀ tó tó ń bẹ́rẹ̀ adìgbàgbé kàtó wà lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n wọ̀ níjẹ́ tí nígbà tí wọ́n á tuntun náà pẹ̀lú àyè tó ń pa àwọn èèyàn lẹ́ka lẹ́sìn fún gbà ó lé tí tó tẹ̀lé ó lé tí wọ́n ti fẹ́ ṣe ó lé tí tọ́lọ́ ti fẹ́ ti àlejò wà ń lẹ̀ ó sì lé ìjẹ́ ìjọba pẹ̀lú ìjẹ́ ìjọ lọ́wọ́ alára tó bá fi àwọn sọ̀rọ̀ àwọn gbìyànjú púpọ̀ ìdólò ìgbà bí òun náà lẹ́yìn nígbà tó bá kàkàrà lẹ́yìn òun tó bá yá tó bá tó fi gbọ́ tó fi kì akẹ́kọ̀ọ́ tó dáńgá dáná ìpa ìdìbò wa lọ báyìí fún alá àlẹ́ ìwà ìlú kọ́nà kọ́ bá tó. ó ní bọ́ọ̀lù ó ní pàpà ọ̀dọ́ á ó láti pàpà ìrọ̀lá wà á sọ̀rọ̀ bìlá bìlá ìbákọ̀ nítorí ẹbí fẹ̀rí náà ní dáadáa ẹbí fẹ̀rí níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ púpẹ̀ kọ́ọ̀t wọ́n tún náà láì ní ọjà ẹ̀kọ́ bàbá ń bá ọ̀fá rú àbúlẹ̀ ó ní wọ́n tẹ̀ tí wọ́n ti láàrúbá torí pé àtẹ́sí nàbí àtọ́sọ òkúni wọn bá nàbí lè pé ìlú tí wọ́n wà lọ́tọ̀ tó èsì gbà láǹgbà ànẹ́bí òmùfẹ́ ẹni ní òdínà gbogbo òkúni ó fẹ́ kọ́ ó fẹ́ kọ́ bá pẹ̀lú ẹ̀dẹ́ ìṣẹ́ lè tóbi láti ní sọ pé àwọn ọmọ bẹ̀rẹ̀ sí wọ ẹnu ẹ̀ àwọn ẹni tó bá mi sí màá wò yà fún mi yẹ̀mí iná yóò sọ lẹ́nu sọ tó báyìí wà sùnmọ́ ẹ̀ là ó lè fi iṣẹ́ pé ó lè fi ojú wò onígbà tó ní ayé ara sọlá ẹ̀rí ayé ara sọlá ó sọ níbẹ̀ tó bó lè bẹ́ẹ̀ lẹ̀ sọ́kùn tó lè lóde. ثم صفت له عنك ó lé wa mú ọ̀pá igi ẹ̀rọ ìgbà yẹn ojú tẹ́lẹ̀ ẹ̀sìn alùpùpù ẹ̀yẹ ánáta ó wá sí igi yẹn gbọdọ̀ fún ẹ̀sìn ẹ̀sìn ṣùgbọ́n ánáta tí ọmọ máa kí di yẹn lé wọ́n fẹ́ kí wọn tó ń ṣe tó tó ọ̀nà bẹ́ẹ̀ ló máa kí wọn ìwé ní títọ̀ kò ní ibi tó kò níbí ìgbìmọ̀ lá máa wá tó tó alhamdulillah àti tó wọn lẹ́nu wọn ti di ẹbọ lè fáwọn ẹbí pàtàkó ti àmọ́ àlẹ́ ìgbà gbọ́ síwájú pàtọ́lá gbogbo àti àtẹ̀yìn ó bá tó lò ó lè ní bákà ní. túmọ̀ làwọn yàrá ti sọ́ọ̀lì àtẹ̀yìn àlẹ́ bí ò wá mọ ẹgbẹ́ bákà méjì ní lórí ilẹ̀ àtàwọn ọmọ mi. حتى رجع إلى المدينة في البيت àti áfíríkà àti àlèṣà mẹ́tẹ̀ẹ̀fà ẹ̀ ló kí ní méjì méjì. حديث إلينا وعن الصحيح البخاري وعن مسلم هكذا يقولون أبدا أبدا أبدا المرمي والمسلوب واني هذا حديث الإمام فيكني وضوء تسيب الآن شيء من طوال نسيب طوال نسيب نعم wọ́n ní ibà bẹ́ẹ̀ kọ́ lára àdìsí olùmọ̀ṣòro ẹ̀yà tó fi ìfipá fún afẹ́nìyàn nínú ọ̀sùn náà ìtò wà lórí tó wà gẹ́gẹ́ aláìsí nínú ìṣẹ̀ríà onífẹ́ni tí bá ń pèrò afẹ́kọ̀wọ̀ tó wọ́sùn níbi ayé ara sọ̀lá ayé ara sọ̀lá wà ní túmọ̀ sí ẹni túmọ̀ ọgbọ́n abẹ́kọ̀ọ́ bí lẹ́yìn ní tẹ̀bù lẹ́yìn ètò náà kí wọ́n jẹ́ nípa àtúntò àwọn èèyàn ìyá àbúrò àkọ́lá ẹni bàbá sí mi. Ṣé máa rò pé aláìlè ń fi kúrò léde? Wọ́n ti mi lọ́dọ̀ yẹn pé mo lè ṣe èyí ń tẹ̀sán tó kọ́ yẹn nínú ta àrùn kọ́nù mi. Bákan náà ṣòwò ẹ̀yà tó kọ́ tó rọ̀bà ẹ̀yà sí nílà àkàtẹ́ ìpè sábà. Wọ́n ní mo sábẹ́ lọ́nà àdéhùn pé tó kó pinnu òun ni pé bàbá wà ní àjò ìrùn mẹ́rin lójúlógún mẹ́rin àdúrí àlàáfù àṣìṣà àtẹ̀lé méjì wọ̀yá àṣìṣà àmà wọn ń tàbá dé bá tó ìta bó kọ́sùn sọ́lá àpàlà sàlàyé òun. bákan náà ní ẹni tó ń kírun ó gbọ́dọ̀ ìtòjú jẹ́ pé nítorí àtẹ̀jẹ́ ní wọ́n láti ọkàdé mọ́lẹ̀ fún alágbọ̀dọ̀ wà lọ́wọ́ fúlàbọ̀ yẹ́ tẹ́lọ́ ká nìyẹn wà mọ́tálà ìtú ní ìyẹn láàrin àwọn àpá fún ẹ̀rọ wà nù kàábà ńkọ́ orúkọ orí kí lóòrùn kàábà káyọ̀ mọ́tà wà fún wájú ẹ̀ sí èyí ó fi lè kódà kó jẹ́ pé yẹn wà fún pàtó kó wọ́n jẹ́ pé kódà kó jẹ́ pé wà ló kàába. bákan náà nínú sáàtò nípa oníṣẹ́ jáfẹ́ mọ̀hábà tó sọ̀hábà tó lọ́jọ́ sọ́lá ìfẹ́ tó lágbára táwọn sọ̀hábà nípa náà tó nífẹ̀ẹ́ lè fi. wàtàbá fún títí àfáàrí àwọn ìṣòro àwọn nǹkan orí pa àmẹ́fì wá ti bá rí kà. wọ́n máa ń fi sọ nípa àti wà lùbáríkà. Wàlá àti ìṣẹ́kọ̀ wá gbé lé yóò láti ní láti fi gáríkà ìgbìlá náà wà kọ́ ní fún mi. Ọ̀rọ̀ ni àbá dáadáa kan, àbáwọn ẹni ilé kan, wọ́n ẹ̀ lò dájọ́ yìí fún wọn o. Pẹ̀pẹ̀tẹ̀ náà bàbá náà fi ìrìn àlọ́ láti fi gbọ́dọ̀ rárá. Ẹ̀ẹ́dì, ààrẹ ni pé nígbà tá a lè fi sùn ó lọ mú kí ní pẹ̀kúnlẹ̀ tó wá gbé bá ẹgbẹ̀ ìfẹ́ ẹni kò sóòrò ní dáadáa ìwà bá lórí ṣẹ́gun pẹ̀lú ẹgbẹ̀lú tó sì ní ilé ìbùkẹ́lá àdébí ògbé wọ́n bá lórí ṣẹ́gun mẹ̀dínà gbogbo ara mẹ̀dínà tó wá gbé kọ́ mẹ́ ń pa kí ní okun ẹnu rà fún ẹ̀ àdébí ní ojúlọ fún ọmọ ẹbí ilẹ̀ orí màlúùmí àmàdùọ wọ́n dé ìṣẹ̀lẹ̀ àti ọlọ́run bá nígbà tó kẹjẹ lọ tó wá kọjá láti ilé kẹta tó kọjá wọlé àti bẹ́ẹ̀ èmi kò dúró tó kọjá wọlé kò dúró ẹlọ́kàdé fi ilé àbú àyùbá ìfọlásọ ọkọ̀ kúnlẹ̀ síbẹ̀ ànábì ní sọ́nà ọ̀tẹ́kẹ̀ kúnlẹ̀ síbẹ̀ wọn ni aláwọ̀ àti ìfúnnamọ́ sọ́lá àbúbá bá kẹ́ wọn bàbá yẹn lọ́wọ́ àná ti káyà omi yẹ pé ta ló gbà débi láti fi náà sọ ábà àbá ìgbà tó sọ olùgbà yìí débi láti fi nígbà mẹ́rin kí ẹ pé sábà ìwọ làǹfààní bá gbé jẹ láti tó bá tẹ wọn àti àwọn rẹ ibi tó bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ ní owó àti ibi tó wà lẹ́yìn kò mẹ́rin ẹ̀mí ni tàbá rúkú ìtọ́ ànẹ́bí kìlẹ̀ ànẹ́bí ìgbẹ́ká ara wọn ní pọ̀lípọ̀ kan wọ́n ní ìtọ́ tó ń lágbádá ọba gba ọkọ̀ ọgbẹ́jẹ́ fún àbọ̀dúró ara fún ìjọba mú ẹ èrò ọlọ́pọ̀ olóògbé wọn láti ti tẹ̀lé lè wà fún nígbà tó ti wà láyé ni nǹkan tó lọ sáré bí wà sọ rẹ̀ tó bá rí lẹ́nu sọ tó bá ṣẹ́kù ọdún fún òṣùwọ̀n ṣùgbọ́n kò dé bí fàárẹ̀ wọ́n adé mọ̀jẹ́lẹ̀ dé nìkan máa ń pa lánàá obìnrin sàárè ìyẹn ò lọ. wọ́n ní ìgbà yìí náà wọ́n kòtò sí yá ẹ̀fọ́lẹ̀ bí náà wọ́n kòtò sí yá àtàwọn ọ̀sán tó jẹ́ fẹ́ẹ́sì àpàbí. jàǹfààní kò bí ra àlùgẹ́yìn kẹ́lẹ̀ bí ò bá tẹ́gbẹ́fẹ́. ìyẹn náà fi ní nínú kaba náà fi ṣe ẹ̀fọ́ àdúgbò akẹ́kẹ́ tó wọ́n àyè sọ̀kalẹ̀. ànábi jáde ìgbà yìí kó ẹgbẹ́ bá wà bẹ́ẹ̀ àdúgbò àti kọjá ìdílé súnmọ́ ànábi lè gbàjọ́ mẹ́ta. bàbá yẹn fẹ́ kọ́sí ànábi ní látó àìhàtì lẹ́yìn ìjọ mi o. wàyí ni wọ́n àbí ìlú ẹ̀yìn. يطعم لربي ويسكنه ọlọ́run tó mi jẹ́ ikú mi. bákan nínú kùsù sí ànẹ́bí oníkóró lè fìyàn lọ́kọ̀. gbogbo ànẹ́bí ni wà ní gbogbo wa. gbogbo àlè tèmi lè ní. ẹni tọ́ ọ̀sìn tọ́ èsè lẹ́sẹ̀ ọ̀lọ́dún lọ́kọ̀. àbúkẹ́ tó gbọ́ ní bá olùdá nínú wà sí olùkọ́nà àbúkẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ tó jẹ́ inú rẹ̀ náà wà á ti pé àwọn òṣìṣẹ́ sáà àbí tó jáde lára rẹ̀ àlèkò wà ló bá sà ṣùgbọ́n kẹwàá ní kéwù kẹló kọ́ wọn bàtà yìí kí á lọ jà ẹ̀rì ní ọba mú ẹwà náà tó àti àtẹnitẹ́yìn onígbà kan mú káàdì ìlú ìdílé tó a bá bá ti dé lórí ìdòkó kan fájìlì sí kí wọ́n lè ṣe kí ni òjò síbẹ̀ wàhálà ìbá kátà tẹ̀lé lè fi lórí káàdì bá ká lórí sọ̀kalẹ̀ báwa bá kó kíláàsì báyìí ní ní mẹ́ta ẹ̀ pàdé lórí lórí àga rẹ̀ ìwúkọ̀ kan tó lórí rẹ̀ ìyẹn ò lọ́wọ́ alẹ́ sì lè fẹ́ ní àwọn ọ̀sẹ̀ àyẹ̀wò àkókò sáà bàbá tó ṣe ẹnu àwọn ọ̀pọ̀ bàbá ẹ̀rọ àlè ẹ̀kọ́ bá pọ̀ sí ẹ̀ lò ní ìmọ̀ àmì pé àwọn iṣẹ́ wù wá ẹ̀rí agbádá wọn àbí ìtọ́ wọn rọ̀bẹ́ gbà kẹ́kẹ́ ní ara lọ́dẹ̀ lẹ́yìn nìkan jẹ́ sọ́wọ́ ní orí ọ̀rẹ́ lẹ́yìn nìkan tó ń kó bá tó àpá tẹ́lọ́tọ̀ ìrọ̀lù níbo lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ìdáwọn lẹ́tọ̀ rí kàn ní àwọn ọmọ ìpàdé àti báyìí wa. alẹ́ tó bá kò sí ẹ̀ lómi ìmọ̀ lẹ́yìn ìpè ha àbá ibi irú nǹkan báyìí pé nǹkan náà ní ẹ̀kọ́ wọn kàn ní àbí nǹkan tó jáde láàrin yẹn lápá أن يتوقع فعل المرأة مثل هذا وأمثاله أبي تجربة فقد أخطأ يعني يمكن وردت الأحاديث كثيرة أنها اللفظ الأكبر للرجال أن الحديث تقول لها أنت فقل له أصبح أصبح أصبح حديث تقول àlùmíì ṣe nǹkan tó láti fún pàdé lẹ̀ ẹni àmìlì lápọ́ọ̀sì mẹ́kùn bùkárì ẹni tó rẹ̀ lẹ́yìn ìjọba bùkárì pé alùmíì àbàbà ńlá àlùmá màyà àtúrí àlùkọ́bọ̀ ńlá náà ti sọ fihàn wọ àwọn aṣọ pupa. Fàkífà dákàrà wọlé àti àmì wọn bá tó ń sọ̀rọ̀. Ṣùgbọ́n ní hadithi, ìgbà tó bá wọn fún Abdullahi ló ń bá lẹ́nu, a sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́nu wọ̀, a sọ pupa. pẹ̀lú mi wà fún ọwọ́ yìí ní àti pé àdìsí takora wọn ni àdìsí takora wọn ni tòká yẹn ní àdìsí takora wọn ọ̀rọ̀ tí yóò bá làákà yìí ní. ìyẹn nípa àwọn afá ní kọ́ńdà kan nínú wọn ní báàbò kan kò tó ti kí wọn tó báàbò kan áàrù ìyẹn bá lè pè ní kọ́ńtàdíṣẹ̀ wọ́n mọ̀ ẹ́ àwọn ẹ̀rí pé bẹ́ẹ̀ ní takora wọn. ìyẹn pé ló ń yẹ àwọn ẹ̀rí ìtakora wọn yẹ pé lójú ti ẹ ní o ẹ̀rí tó bá ti wà authentic kéèzé kí ni kí é takora wọn ẹ̀rí ìkànnì náà àpá tí wọ́n bá ka ẹ̀rí ìtakora ẹ̀rí ìtakora wọn lápẹ̀lú ìtakora nìkan ọlọ́run ni wà máa àtọ́bà fún mímú sí ìbátan mímú sí ìbátan bá ti sàn yín fáwọn ìmọ̀ kásábà àìdí ìfún ẹ̀yin lẹ́nu wọ́n pa ọba tó kárí àmì lọ ọba tó ń pè ọba ní kún kún àlejò ìfọwọ́ pé kún lù mí ilé ma gbogbo tó bá ti sẹ́yìn àtọ̀dọ̀ ọlọ́run aláìmọ̀ kẹ́kẹ́ ní ọ̀dọ̀ kọ̀ọ̀kan ó ní kùrán ní ẹgbẹ́ tó ní ìgbà kùrán kò tó lọ́la yìí táwọn àpá àfẹ́jìnlẹ̀ lẹ́mọ̀ ń sọ̀rọ̀ lé bóòlù òṣè fún ẹ̀rẹ̀ ti kalẹ̀ fún mi ilẹ̀ ìwé lápára ọ̀tọ̀ ìwé ẹ̀jọ́ ọ̀rọ̀ ló bá ti ní nǹkan ìṣẹ̀lẹ̀ rẹ̀ ẹ̀rí tuntun lọ́dọ̀ àlẹ́bìnrin ni pé fáfún ẹni tí ààrẹ mú gẹ́gbẹ́ ní fáfún láyọ̀ tí ó bá tó kí ló tó kọ́ yóò takora wọn gbogbo nǹkan báyìí lálàyé nínú ọ̀rọ̀ ìrẹ̀ náà ní àdìsí ṣe àdìsí wa tẹ̀lé wákàtí fún abdullahi sọnù àdìsí tó lè dọ́kọ̀ wá bá lọ sí àkọ́kọ́ wọn jọ ní abẹ́kẹ́ àkọ́rẹ́ jù ọwọ́ bá lẹ́ka wọ́n ní fàtíì bàbá kàrọ̀ hún lẹ́ anna alẹ́ tó dàgbà àmọ́rọ̀ a ní mọ́ ní abúlé abdullahi tó wá sọ àkọ́kọ́ àlànà bí wọ́ zakara bin kọ́yé fi húdà nàbàwí ay zaadi mahad alimọ́ bin kọ́yé wọ́n sọ wọn síra wọn kúndé zaadi mahad يعني أن أن الحلة هنا ليست حمراء خالصة ولا تستطيع أن تكون فلاطة دلة وإنما فيها خطوط الحمر يسمي لا يستطيع أن يكون بارا وكودا تكون وقال لك من ظن أنها حمراء فقط bàbá ní ẹni tó bá ní abọ̀tòpá yòó lásán lànà ẹbí wọ̀ pé alẹ́ mọ́ wa ló pa ayé ọ̀sẹ̀rẹ̀ tẹ́kì láàrú kàlíkù hù rẹ̀ rẹ̀ sí ní òlà wà lẹ́tí ẹ́kọ̀rọ̀ àlámọ̀ tó ìkọlù lẹ́nà àmọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ pé ní àwọn bóyá àlàkó kíkẹ́ àbí kíkà ìkópa wà fẹ́ àlèkò òun náà lè kópa lọ́kọ̀ mí ní pípò ní kọ́lọ́ọ̀dù mi ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àlùmọ́yìnwó ni pé lọ́sọ̀ lórí mọ́tálà ìtagbọ́rí ó kò wà nínú súnmọ́ nǹkan rẹ̀ ìdílé kí nǹkan kan máa bẹ̀rẹ̀ kó mọ́ là. Ṣé a lọ́tọ̀ wọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ náà rárá tó sí mi? Ó jẹ́ kọ́lọ́ọ̀dì mi nǹkan ti làánù. Àbí nǹkan kan, àbí tó kẹ jẹ́rẹ́ tòkòdì jẹ́ kọ́lọ́ọ̀dì mi, àbí tòkòdì tó jẹ́rẹ́ àbọ̀jẹ́ kọ́lọ́ọ̀dì mi, àbẹ́ kẹta jẹ́rẹ́ ẹgbẹ́ mi jẹ́ kọ́lọ́ọ̀dì mi. Ìgbọ́kú jẹ́rẹ́ ìgbó kí nǹkan mọ́ là. ẹni ilé ìtòsí ìfúnpá sílẹ̀ mọ́ ọkùn kí èèyàn máa lọ. eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí akọni lọ hadithi yìí bákan náà hadithi ní ti ó tẹ̀lé lórí ọ̀rọ̀ bóòlù àtúntò ìrìnlẹ̀ ní hadithi abdullahi bin amr عفوا عبد الله بن عمر عبد الله بن عمر رضي الله تعالى عنهما وان انه قال وان ان بلالا ó ní àdúgbò àwọn òṣùwọ̀n bàbá tó máa ń sọ pé níbi láàmú odò áfíìlì bìlẹ̀yìn òun ó pè wú lóru fákulú ẹ máa jẹun hàtà ìhàfíìlẹ̀ ìnà bìláàmù odò áfíìlì bìlẹ̀yìn àfọ̀ bìláàmù ó pè wú lóru fákulú ẹ máa jẹun ìyẹ̀fẹ́ tó bá fẹ́ gbàwẹ̀ ìrùn síbi láàrin kọ́kọ́ pè lóru òdì lọ́wọ́ hàtà ìhàfíìlẹ̀ tí bí àtẹlẹ́ ọmọ fún mọ̀ tí mo ti pèrò jẹ. Àlẹ́bí ni kí amọ̀jọ tí mi láti bá kọ̀ mí. Náà bá kọ́ mi pé jàrá àbáǹdì sọ̀rọ̀ àti fábì ọgbà tó fún ìwà tó hà. A ní pé tó tọ́ ni. Ntí alẹ́ rẹ̀ fún pé ká kọ́kọ́ pèrò ní àtùbá kásìkò rẹ̀ tó dédé kó tó wọlé. Ìyànà ìgbìyànjú ẹ̀mọ́ ìjẹun lọ síbi láti bá kọ̀ mí torí pé òòrùn nìgbà tó ń pè ó bákan náà jàwá kò tìǹkà á tọmọ àtúnlé ìmọ̀síjìlẹ̀ wá sí àtúnlẹ̀ ń pé a lè nímọ̀ abúlé méjì fún mọ́ṣáláṣí mọ́ṣáláṣí àlébì lápapọ̀ ẹ̀rọ tún ní ẹ̀rọ ìlú lọ́nà pé méjì ìlàgbà ti ẹ́ ìbùnà ọ̀pọ̀ ìmọ̀tún àpọ̀ ìbùnà ọ̀pọ̀ ìmọ̀tún òní ẹlẹ́ẹ̀kejì akọ́dúró bàbá bọ̀ pé ní akọ́jú náà lè fi ẹ̀rù ọ̀yà kúrò lè àbá kúrò lè mú wọn wá fún màálù ẹnì kọ̀ọ̀kan wà lásìkò tó kò ní ọ̀sẹ̀ bákan náà ìjọba tó ti ká fún màásìlẹ̀ àmọ́ a lè fi akọ́jú náà ṣe màásìlẹ̀ وتقليده لابن أم مكتوم رجل أحمد جاء أخوان أحمد من ابن مكتوم رجل الاعمل اشترك ربي اقدم وفي استشفاء في هذه البلد امين انه تقول كل حديث في الاعراض علي صوتي كفر وفرشه او المحبه أبو الصوالي اي كفر على إرادة الآباء قبل شروع الفجر حتى يكون على تصويره

عن الأكل والشرب لمن أراد الصيام حتى يتحقق طلوع الشمس ó ní nínú hadith ló dáàbò lè kọ́ ni pé ẹni tó bá fẹ́ gbàwẹ̀ ó láǹfààní àti máa jẹ kó máa jẹun lọ títí tí wọ́n fi pẹ̀lú ẹlẹ́ẹ̀dẹ́ wà á là kí kíkà kọ́ bí àbáàlà kó máa tí wọ́n èpè wọn wọ́n láwọn ti kọ́ ní pákùlù wà lọ́wọ́ torí pé nítorí náà ń sọ àti bá lẹ́bi sọ láàyè ni pé ẹ̀jẹ̀ ẹ̀ mú ẹ̀rí wọ́n ti ti bá a tuntun sọ ni ẹ̀rí pé náà rẹ̀ àwọn ìṣù kan máa ń tẹ̀lẹ̀ wọ́n máa sọ mí lórí orí ẹ̀jẹ̀ wa máa ń tẹ̀sí fálùbájà rẹ̀ ní àsìkò báyìí ni ó jáde òṣùgbọ́n kéèyàn kóra adúlágún márùn-ún àkọ́kọ́ táìmù tó máa ní àlùfáàyà jáde ètò táìmù yìí wọ́n tún wá sọ fún yẹn pé ọ̀tọ́ làbò márùn àfúnmi fún ọ̀tẹ̀ wá pẹ́ sí àwọn akọ́kọ́ bá ní ẹ̀sìn látọ̀tún mi ní àlùfáàyà lórí ọ̀tún tó dáa ní ká dúró àgbọ̀dẹ̀ ní já kúrẹ́ tó ń lọ lórí òpé bá ti di five gbogbo tàtà àbàjẹ́ ká wọ́n wá ní five after five. sábà gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ bàrí mọ́ bẹ́ẹ̀ ni àlùfáàjà ló ti ṣe yọ. ìtọ́nà sọ fún wa nínú àlùfáà mi pé kúlù wá sí ọmú hàtà yàtàbá di ànàlá fún mi káyé tó lọ ápẹ́ mílẹ̀ sẹ́sẹ̀ àlùfáà mi lẹ̀ fàjọ. ọlọ́run ni ẹ máa jẹ ẹ máa mú kí máa yẹ owó yọ fún un lóko nígbà wo nígbà bá àlùfáàjà yọ wá lọ. pẹ̀pẹ́ ìbá àyè yẹ pé àǹfààní wà fún wa. ebi náà tó wọn lórí àwọn àtìkọ́ wọn kì í ṣe sí òbòrò yìí ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ afáàgbà pé ní sáǹtẹ̀ bá kúrú gan èyí tó wà lọ́wọ́ ẹ̀ ọtún lè sáré lé kiri ó lè dájẹ́ ṣùgbọ́n ní sáǹpọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ lẹ́nu tó máa níbi tó bá wà ń bẹ̀sẹ̀ fún yẹn ní àríyìn sí ní òfin wọn tí ò sí ẹ̀rẹ̀ ó ní wọ́n ti láàbù ìgbáàdì wọ́n ti pàkó ilẹ̀ àbẹ̀wọ̀ ẹni tí àdìsí fẹ́ kápẹ̀ ní pé àsìkò sàárì dìgbà tí alùpàdà wù lọ ẹ̀rẹ̀ náà nínú nígbà wọn kọ́ ṣẹlẹ̀ nínú túbú ẹ̀kọ́ nìkàlà mọ́ pẹ̀lú méjì ìkànnì rẹ̀ pé àsọ̀lá ayélujára náà wọn là ń pẹ̀lú àpẹ̀kúwì àtẹ̀kùwìn ẹ́ ààyò àtẹ̀kùwìn wò láwọn orin ìṣòro kéré àtẹ̀kùwìn àsọ̀láàtún káyọ̀ ìrìnà òun a máa ń pè irun bí irun tó bó ṣe nìkan mọ́tò àti wọ́n wáyé ni pé ìgbà wo làwọn á pè é fẹ́rù alákọ̀ọ́kọ́ ni àbẹ́lẹ̀ kejì fẹ́rù alákọ̀ọ́kọ́ láti àbẹ́lẹ̀ kejì eléyìí láwọn mọ́sálásí mi láàrin àwọn ìyàwó tó ń bá ń fa àwọn ọmọ ìyàwó àti wàláwọ̀ alá àwọn afá sọ̀rọ̀ lórí o. àárín tó gbé kẹ́límọ̀ àbámu awọ́lù wa sí ìrún alákọ̀ọ́kọ́. ìrún alákọ̀ọ́kọ́ ìtura la gbà lérò pẹ̀lú alákọ̀ọ́kọ́ ní ìrún dákọ̀ọ́ pè náà pé ibẹ̀ láti sọ fún yẹn pé ẹ ti dé o èrò lọ bá ti kéde lọ òlòlò kò kẹ́nu èyí gan-an ó gbé awúwálùwà alákọ̀ọ́kọ́ àbí àyà wọ́n ní àti ní ìyẹn ní ó jẹ́ kí ẹni tó bẹ́ kí wọn náà tètè mọ́ múra lẹ̀ ẹni olórí àtàwọn ẹ̀lú mi sàmúta ìlú alákọ̀ọ́kọ́ ọ̀tọ́ ní ẹlẹ́ẹ̀kejì láti fi ó yẹ bó ti wọ́pọ̀ láwùjọ wa ń mì ẹlẹ́ẹ̀kejì. ẹnìtọ́ni pé ní alákọ̀ọ́kọ́ tẹ sọ ànábi sọ ìdí pé níbi láti bá pè ló ẹni tó bẹ́ẹ̀ yẹn ní sílà yóò lè tètè yóò lè gbọ́ ìdílé ẹni tó bá fẹ́ jẹun sàárì títí wọn pé àsìkò yẹn nígbà pé irú yẹn lè tíyàn láti jẹ sàárì ẹ̀sọ̀ pé ní irú yìí tí a kò sí báàdì nọ́mbà káyọ̀ bí ẹlẹ́ẹ̀kejì so ó ní sábà kọ́kọ́ yẹ kèé sí èrò fúgbú ìdẹ̀gẹ̀ náà pẹ̀pẹ̀ nǹkan àsìkò orun fúgbú yóò tí ìṣòro pẹ̀yẹ káṣẹ́ yẹn pẹ́kẹ́ ni àkọ́lá fún káyọ̀ bí nà lọ́wọ́ ìlú bá lọ pé ní ìlú lórí ló ń lọ kèé sí nẹ́fìlà ìlú ọ̀ràn yẹn tí mo dún wọn nígbà ó ní àti pé tá bá gbọ́ pé àfáàlù alákọ̀ọ́kọ́ ìgbà míì amọ̀pẹ̀ ìrún náà ní àfáàlù alákọ̀ọ́kọ́ àfáàlù ẹlẹ́ẹ̀kejì ní kíni ìkọ́mọ̀ tó ti wá ní àdìsí àlẹ́kẹ̀ kàfẹ́ bẹ́ẹ̀ kó lè àbàlẹ́yìn àsọ̀lá láàrin ìrún méjèèjì bá mọ̀pẹ̀ òkú lẹ́sílá wà láàrin wọn kí láti wúwà lẹ́yìn lẹ́yìn méjèèjì ìkọ́ ìtàn ìrún kúndé ẹ̀dẹ̀ wá pẹ̀lú tán ẹ̀dẹ̀ wá lè dé mọ́tàlá tó lẹ́sílá kátó lé kíni kátó sì kọ́ náà ẹlẹ́ẹ̀kejì yìí òun ni àdéhùn láti àfọlákù káyọ̀ náà lọ báwọn bàbá wa ṣe máa ń wò. bàbá náà wọ láti ìjọ wa àárẹ̀ ìbáà bá a sọmọ yẹn láti pè yá máa yan ṣékìlá ìgbà ní àwọn àbá náà àbá àgbà kan ní alákọ̀ọ́kọ́ ìlú tẹ̀. bàbá ti wo alimam tòlòfèmí lágbàáyé náà ìyẹn gẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ sọ̀tì ọ̀la kúrò àkẹ́kẹ́rẹ́ ilẹ̀ yẹn ti sọ́ọ́ nílẹ̀ fọ́kùnmù tẹ̀síwí ti àbálẹ̀ ìfàjì ìdájọ́ káṣí àsọ̀lá àtúnká ìlú nílẹ̀ nínú kíni nínú fàjì nígbà tó kẹ́rì lọ fẹ́ wọ́n tó náà padà fún ẹ̀rọ pé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ló fẹ́ wọ́n. bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ rẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n á àmọ́ látọ̀kù kọ́ ìrún tẹ́lẹ̀ wá sí mo bí ìtòǹgbà pé nígbà tá a tẹ̀sí tààyàn díẹ̀ tó ẹ̀lẹ́ fẹ́ tí ó jẹun ó ní kíkíní òǹtà látọ̀kọ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ wá nínú ìlú lọ́dún ìlú tó ti wọlé ní. ó káwọn ẹ̀rù wá lórí ẹ̀ bákan ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àbárò olódókè jẹ́nẹ́rálì tó ẹni lẹ́yìn tí ó ti sọ بما ورد في القدر وآداب وأحكام الأذان يعني هو كثير صلى ọ̀rọ̀ ọ̀run pípé ìrùn náà ṣàlàyé bẹ́ẹ̀ alùmọ́nì ń pé ìrùn pípé tí oṣù pàtàkì tó jẹ́ ṣàárò àwọn mùsùlùmí àwọn nǹkan àmì dáadáa ni ṣùgbọ́n ẹni tó pè wọn àwọn ẹ̀kọ́ wà fún tí a bá wọn mú eléyìí sọ gbogbo ẹ̀ bí kó já lámọ̀ náà kó mọ́ bá bùkà mùsùlùmí ṣeré ẹ̀fẹ́ ìsìn gbogbo alámọ̀ àgbo ní kájọ́ ẹ̀rí ẹ̀kájẹ́ta àgbọ̀bá ìlànà ìlú. Ẹ̀ka àmà àgbò nìkan láàmú ọ̀sọ́ tí ó wò wẹ́dà fún wa. Ẹ̀mí nìkan ó gbọ́nù kò gbọ́nù tó bá tó wa gbóṣe ẹ̀rí dé kíni ó ti ń bọ̀. Mẹ́ta gbé kòtà sábò sábà ní pé àwọn ohun tí olùkọ́ ló lọ ó gbọ́dọ̀ mú àsìkò tó wọlé. ìlú ìdájọ́ tó ìlú ara ẹ̀rì kó wá kó káàkiri wọn ti tó kéèyàn fún jẹ́lẹ̀ tó gbọdọ̀ àwọn ọmọ àwọn kò tí wọlé kò jẹ́ ní káàdì jẹ́ àdúgbò àti ìfú wọlé kó tó wọlé gidi kó wọ́n tètè pẹ̀lú ìyẹn ò bá mọ́ ó jẹ́ alámọ̀ ẹ̀ náà afẹ́ kí ẹni tí ó pẹ̀lú kó mọ́ ra kó sàlùwàrà bẹ́yìn orí ti dẹ́dẹ́ alẹ́ kó jẹ́ olóòrùn òkè láti ọkọ̀ ìjọkùnrin káwá wọlé káwá wọlé káwá pàtàwárẹ̀ jẹ̀mọ́ èyí wúwo lágbájá ẹ bá wá lórí ẹ bá tó ojú ọkùnrin ẹ̀yà èrò táwọn tó pé dẹ́dẹ́ dẹ́dẹ́ ní àdúgbò ètò dẹ́dẹ́ nípa pípé rẹ̀ sábọ́n pé gbogbo ara àdúgbò àfúlẹ̀ bẹ́ẹ̀ bá pè tẹ́ẹ̀ bá pè kílá ní yóò tẹ̀lẹ̀ àpò gbogbo àwọn. fẹ́ dáhùn sí. tó ń dáná jẹ pé kẹ́nìkan tó ń jẹ́ kó wọ́n nìkan náà níjọ́ ti dáná jẹ wọ́n lè pèrò. bàbá wa ní ìlú kẹta ní dẹdẹ ni àfọ̀fọ̀fà yìí mẹ́ èwo ló yẹ dẹdẹ rẹ̀ tẹ́ ní gbogbo mọ́ṣáláṣí ni àdúgbò bá ti tó nìkan. ọwọ́ àti ìjọba gbọ́ pé ọdún bá ti náà pèrò láti tó ti wọlé pé dẹdẹ ni wọ́n á ní ká tó pè é. mọ́ṣálá ní ìfún yẹn pé dẹdẹ ló ń sọ fáwọn mùsùlùmí ìlú kan bàbá ti tó náà tó lé ní láti rí nínú ìlàgbàáyé náà lẹ́la tó a ní ó rẹ̀ sọ́ni bẹ́ẹ̀ ní àbújá tó ti ti báyìí lọ́la àná. pé èrò tó ń lọ kọ́lù tó bá ti ti wọ́n tó lè lè lè lè gbọ̀nsẹ̀ àwọn kan fún àpò tí ó wọlé kankan ní mọ́pa bẹ́ẹ̀ lé ní mọ́pa tó bá ti pè é kọ́mẹ̀ ní gbogbo mọ́tà ní gbogbo ṣe tó bá fẹ́ gbogbo yìí ní bọ́ọ̀lù tí wọ́n fẹ́ ẹ̀yẹ pé ìlú ti dà sí ẹ̀ṣẹ̀ gbogbo mọ́tà àti pé bàbá rẹ̀ ti sọ bẹ́ẹ̀ tó wà láàyè kan ẹ̀rí tó dára ẹ̀rí tó wà lò báyìí níbi ní sọ̀rọ̀ lọ bí dúkìá amúrò láti pé tàbá wà nù tàbẹ́ kí wọn láàyè kan tó jẹ́ ìmọ̀járáṣí rẹ̀ pẹ̀lẹ́ ṣe ń kálukú okòwò àfọ̀yé tó dáa jù ẹ̀ka ara fa pé yorùbá fẹ́ ló jẹ́ dẹ́dẹ́ ìtàn bá tó ti lẹ́yọ̀ fún tí gbogbo ẹ̀wọ̀n mọ́ṣáláṣí yòókù gbẹgbẹ́ni wọ́n ti gbọ́ ẹgbẹ́ tẹ́ gbọ́ bẹ̀rẹ̀ kẹ́yìn náà àbí tó bá ń fi lédè ti gbogbo gbọ̀tú rẹ̀. tó bá máa fi lédè òpè ẹ̀jẹ̀ àyíjí lẹ́yìn àti lè mọ́ gbọ́. والله أعلم وصلى الله وسلم على